fún mi o Jésù alátìlẹ́yìn àtònígbà mo ti ṣílẹ̀kùn òní ohun Ọlọ́run Jerimaya. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo tún wípé ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pé ẹ kú ojúmọ́ àsìkò oríire tí oṣù titun tí ọlọ́run mú kí ó sojú ẹ̀mí wa lónìí ẹ rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó sì jọpẹ́ lọ láti inú oṣù kínní tó fi di àkókò yìí ọlọ́run dá ẹ̀mí rẹ sí ó dá ilé rẹ sí ó dá ẹ̀mí ọmọ rẹ sí ah ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ ọ̀pọ̀ òjò ti rọ̀ ilẹ̀ ti fi wọn mu so lónìí wá àyè kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sórí gbogbo ohun tọ́lọ́run ò tí ì ṣe yẹn ìwọ fílẹ̀ kó wá dúpẹ́ fún ohun tó ti ṣe ó dá mi lójú wípé ó rí orí ọlọ́run nínú oṣù yìí kó tó di pé màá súre oṣù tuntun fún wa mo fẹ́ ka ìwé Matthew orí six ẹsẹ̀ thirty three fún wa ìwé Matthew orí six ẹsẹ̀ thirty three bíbélì wípé ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún fún yín olùfẹ́ mo fẹ́ kí a wo ọ̀rọ̀ tí jésù kristi olúwa sọ yìí ọ̀rọ̀ yìí ni equation tí jésù fún wa láti rí ayé tó dára gbé ó ní ká wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ ó ní gbogbo nǹkan yòókù tá a nílò ọlọ́run yóò fi fún wa equation yìí ni a dàrú tí ayé fi dàrú lónìí nítọ́lọ́run lòun ó fún wa ìlànà ilé káàkiri àwa pa ọlọ́run tì àwa gbàgbé ọlọ́run nítorí náà mo fẹ́ kó ṣe àtúnṣe ọ̀nà rẹ ìwọ fi nǹkan míì yẹn sílẹ̀ sówó ni ṣé mọ́tò ni ṣé ilé ni ṣé ọrọ̀ ni gbogbo ẹ̀ wà lọ́wọ́ ọlọ́run ìwọ mọ ọlọ́run náà sin ọlọ́run fi gbogbo ayé rẹ fún wàá dẹ̀ rí i pé gbogbo nǹkan yòókù yìí a ó fi fún ọ àdúrà mi fún ọ ni pé lóṣù yìí ó rí agbára ọlọ́run bóyá tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà láàyè oṣù yìí wàá ránu gbà nínú ìrìn àjò oṣù rẹ yìí ilẹ̀kùn ìrànlọ́wọ́ ọlọ́run yóò ṣí fún ọ nínú oṣù kẹsàn-án yìí ní orúkọ jésù kristi áńgẹ́lì olóore yóò bẹ̀ ọ́ wò bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè áńgẹ́lì ìrànlọ́wọ́ ní àwọ̀ ènìyàn lórúkọ jésù kristi yóò bẹ̀ ayé rẹ wò nínú oṣù yìí ibi ò ní bá ọ nínú oṣù yìí orí rẹ ò ní gbàbọdè ohun rere gbogbo tó kó wọnú oṣù yìí ní orúkọ jésù kristi ìkankanú ẹ̀ kò ní sọnù mọ́ ọ lọ́wọ́ nínú oṣù yìí gbogbo rere tó o máa ní lórúkọ Jésù kò ní parẹ́ mọ́ ọ lójú ọ̀nà rẹ yóò là sí rere iṣẹ́ rẹ yóò ní ìlọsíwájú gbogbo ìlépa rẹ lóṣù yìí á tẹ̀ ọ́ lọ́wọ́ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ó rí àtìlẹ́yìn Ọlọ́run gbà bó ṣe máa rí nìyẹn kí ojú Olúwa kó máa bá ọ lọ agbára Ọlọ́run kó tì ọ́ lẹ́yìn gbogbo ibi tí ọ̀tá gọ́sídẹ̀ olóṣù yìí iná kò jó wọn mọ́bẹ̀ ètò ọ̀tá lórí ayé rẹ lórí ìdílé rẹ lórúkọ jésù kí ọlọ́run kò yí dànù kò rí ògo ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam hewang estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ire ire ire ní tèmi.